mo bẹ̀ yín ẹ bá mi bẹ bọ́sẹ̀ kó fi ìdílé mi sílẹ̀ èyí tó dààmú ìdílé mi tó ó ní mo fẹ́ ó ní ẹ mo fẹ́ jogún ẹ̀gbọ́n mi ni àtijọ́ táláyé ti dáyé ni àbúrò tí ń jogún ẹgbẹ́ nígbà tó wà láyé gan mo máa ń gbaṣọ lọ́wọ́ ẹ̀ mo máa ń gba bàtà lọ́wọ́ ẹ̀ tòun náà nígbà tí ò tí ì ní tó jẹ́ pé mi ni mo kọ́kọ́ ní nítorí bọ́sẹ̀ yẹn ọmọ ẹrú ni èmi lèmi kọ́kọ́ èmi lèmi ti ń ná owó kí egbin tó ná owó categorically ni mo sọ ní gbangba èmi ti ń fowó ṣeré kégbin tó fowó ṣeré ti ń bá wọ̀ dé báyìí ó máa ní kò pín ní làkàyè wèé ah eléyìí tó dẹ̀ wọ̀ yìí dẹ̀ fún ó yá bọ̀ tó fi dórí pátá dì mí tó bá ti ń bá bọ́ṣọ tán tó bá tó rí pátá àdí yẹn ah pátá yìí máa gbọ́ gbogbo máa fò mo máa bọ́ fẹ́ gbọ́n mi. nígbà yẹn kò tí ì máa wọ funfun nìkan kó tó di sáìkì ó tó di pé ń wọ funfun nìkan màá bọ́ ihun tó bá wọ̀ sí mi lọ́rùn ni mo máa wọ̀ délé nígbà yẹn so tèmi náà bá wá kó sí aṣọ ẹ̀gbọ́n mi mi ò jọrùn tó fi wá kú náà ìṣe àbúrò ibi tẹ́gbẹ́ bá ti ná hundred naira mo máa ná eighty five naira wípé ok mo kò ń ṣe pé eighty five naira yẹn mo tún fún un ní pé ok jẹ́ kí màmá máa pàṣẹ jẹ́ káwa wà ń bẹ̀ so kò ń ṣe pé bóyá eighty five naira ẹ náà pé mo lè ná one twenty àmọ́ màá tún ṣe pé ó yẹ ẹ̀gbọ́n mi ó yá nìṣó ń bẹ̀ èmi jẹ́kẹ́ mi mẹ́lò màá ná eighty five naira so tí bọ́sẹ̀ bá sọ pé èèyàn kan ń gbójú lé ogún egbin she dey whine herself ó mú rẹ̀ ṣeré fáyé ni ṣó ti yẹ yín mo fẹ́ kí gbogbo ayé kẹ wádìí everything ẹ wá jọ mo tún sọ lálẹ́ yìí ẹni bá ní ayélujára kó gbé bọ́tà kó ní kí bọ́sẹ̀ fi búra tí ò bá lọ́wọ́ nù kó egbin ẹni bá ní ṣàǹgó kó gbé bọ́tà ẹni bá ní ògùn kó gbé bọ́ta ẹni bá ní èṣù kó gbé bọ́ta ẹni bá ní ọya kó gbé bọ́ta ẹni bá ní bíbélì àwọn bíbélì tí ò jáde láti bíi three hundred years kó gbé bọ́ta pé kí bọ́sẹ̀ máa búra pé kò lọ́wọ́ nù kó egbin èmi náà búra pé mi lọ́wọ́ nù ẹ̀ àwọn àbúrò mi náà búra pé wọn lọ́wọ́ nù ẹ̀ ká ẹ wá wo ẹni tí ṣiṣẹ́ ṣiṣẹ́ máa bá nínú àwọn àbí bọ́sẹ̀ ẹ máa mọ who the real killer is because ẹni tí mi ò rí láti bí oṣù mẹ́ta ni ìmọ̀ ibi tí mo ti pèsè ọ̀run ẹ̀ àbí ibi tí mo ti yí lọ́rùn mi ò mọ́ èmi rẹ̀ bí mo ṣe ń tí máa fi pààyàn ẹlẹ́dàá mi ò ní jẹ́ àmọ́ tẹ bá rí ibi tó ti ń ṣe patí tẹ́ ẹ̀ bá pè mí gan ẹ̀yẹn faṣọ ránṣẹ́ sí mi tí màá débẹ̀ mo fuck up thank you. bọ́sẹ̀ dẹ̀ sọ nǹkan kan lẹ́ẹ̀kan ó ní AFCC wá sílé egbin àgbékẹ́ ló ràn wá bọ́sẹ̀ ó ní jèrè o. ó ní jèrè orí ibojì egbin ni mo wà àṣẹ tó jáde lára egbin ni mo fi súre sínú ayé ẹ mo padà sí pé ni o. bẹ́ẹ̀ni ibi tó sọ déyìn ada fún ẹ ọbẹ ìjèrè lẹ́yìn ọkọ kò ní jèrè lọ́sẹ̀ àjèrè ẹjọ́ gbọ́ ó àjèrè o ní ọjọ́ tí EFCC mú egbin mo wà nílé mi lọ́pẹ́ mi pé EFCC ti mú egbin lọ́jọ́ náà yá ìbáńdà mi àwọn kidnapper ni mo ti lọ bèrè lọ́wọ́ kinní kan wọ́n sọ pé kidnapper ni mo dẹ̀ lọ sí police station nearest police station kò sí èèyàn kankan àtàwọn tó ń bá ṣiṣẹ́ àti anybody tó tiẹ̀ ń pé kọ́ tiẹ̀ lọ sí station nígbà tí mo dé station gbogbo nọ́mbà ẹ̀gbin mo ní kó track gbogbo nọ́mbà yẹn at least ká lè mọ bóyá kan tiẹ̀ lè wà lọ́wọ́ ẹ̀ nọ́mbà ẹ̀gbin lọ track láfimọ̀ pé EFCC ní kò ni wọ́n wà nígbà tá a dẹ̀ ti mọ̀ pé bẹ́ẹ̀ ni a dẹ̀ pe líǹkì kan síbẹ̀ lọ́dẹ̀ fi sọ fún wa pé wọ́n wà ń bẹ̀ àti dé Òṣòdì tẹ́gbin fi sọ pé òun ti ń bọ̀ ń lé. padà padà pé ngbà tó ti bá ẹrù òfin ní ọwọ́ òun ẹsẹ̀kẹsẹ̀ pé wọ́n tún bẹ̀ òun ni pé wọ́n sọ pé ẹ̀hún gbé ọmọ yahoo kan pamọ́ sílé ẹ̀ ọmọ which is Dayo <laughs> eh, Dayo ló wálé lọ́jọ́ yìí Dayo kọ́ òun wine state ni Dayo kọ́ ló wálé o hmm, lọ́jọ́ náà ìyẹn di ọ̀rọ̀ ọjọ́ mi èèyàn kan ló wá kí egbin so ẹni yẹn wọn ò mọ bó ṣe jẹ́ wọ́n wá bìlífù pé bóyá kọ́sítọ́mà ni kọ́sítọ́mà dáadáa ni pé kọ́sítọ́mà ni lọ́wọ́ fẹ́ trap egbin pẹ̀lú ẹni yẹn bọ̀ ẹni ẹlẹ́ni ó wá ó bá ti tiẹ̀ lọ ni wọn ò mọ bóyá wá bẹ́gbin fún àdúrà àbí nǹkan kan so ni àwọn EFCC yẹn bá wá according to ihun tí egbin sọ fún èmi torí èmi ò mọ̀ ń pa EFCC mi ò lẹ́rù òfin lọ́wọ́ mi tagbáná mi ì kankan tí EFCC fẹ́ wá. díẹ̀ lè yí ṣe. Ah àwa ń gé ni amúnidára o kò ní bàjẹ́ fún gbogbo ẹ̀yin ìyá mi àti